kí ló máa ń ṣe wọ̀ gan-an tí ọ̀hún ṣe ju iṣẹ́ dráìvà lọ ni bọ́bá wọlé náà tá kí ọkàn máa gbé mú sókè àwọn màdám gan máa dá wa lóhùn ọ̀ní dáa lò ọkàn kálá ọ̀ lè jó pa ọ̀ ní rẹ́rìn ó ìwà ìkàdì kan ni mo mọ̀ tó ti wò fún mi kí ló ń ṣe ọ́nà jọ̀wọ́ má bínú o ṣé iṣẹ́ dráìvà ló ń ṣe gangan lóòótọ́ ni àbí dráìvà nǹkan mi because èmi ò rí dráìvà tó máa tú sí báyìí kí ló ṣẹlẹ̀ ọmọ ìyàwó gan tú báyìí yahoo driver ni ọ <laughs> o kàn ń dọ́gbọ́n ò dọ́gbọ́n ò fẹ́ já mọ́ ibi tí o farasin ẹ tell me your biography jẹ́ kí n mọ̀ irú èèyàn wo gangan ni ẹ náà ó dà pé àwọn fúlàní tó máa ń wá láti nìjẹ́ àbí nǹkan ni ọ́ <laughs> ó ti ní oko tó ti ń da màlúù káàkiri ó wá dọ́gbọ́n wá wa mọ́tò mi báyìí àbí <laughs> kí ló dé tó wò mí bí ní sars bẹ́ẹ̀ reason tí mi ṣe dá yín lóhùn kan nuisance ni. àìpàdé. yes ṣé mo kí yàtọ̀ wá láàrin mi àti yín kí la fẹjọ́ máa sọ bẹ́ẹ̀ ni ẹ kọlà èmi ò kọlà uh-huh. èmi pupa èmi dúdú. Okele. Ah. Ẹ pẹ̀lẹ́ ma. Àjàlá mi tún travel o. Ah, ah, mo ti rí bẹ́ẹ̀. Mi ì lè sọ pé ọjọ́ báyìí ni màá dé. Ok ma. Ṣùgbọ́n um, bá mi tọ́jú ilé dáadáa. All right ma mi ràn anybody wálé o. ok ma. plumber wá ṣiṣẹ́ o electrician ò wá o. huh. so má ṣe gate fún anybody to bá mọ̀ rí. ọ̀dà. ok. ẹ ẹ ma pa ma. ẹ má pa ma. kí ló ṣẹlẹ̀. mo wò pọ ṣé mọ́tò dọ̀tí. mo mo wo ni. Okay le ẹ ye yé mi tó bá ti sọ pé ẹni pé eh. ẹ ẹ ẹ ẹ ẹni pé owó ló bá dé. <laughs> má wọrí ẹ pẹ̀lẹ́ ma máa ṣe transfer fẹ́ǹsì bí mo ṣe ń lọ. ẹ jọ transfer tẹ bá ṣe immediately tẹ bá ti ṣe ẹ jẹ́ kí n mọ̀ oh. torí àwọn báǹkì yẹn kí ni network wọn máa ń lè ti ń gbà. ok ok mo ti gbọ́ ok mo ti gbọ́. <laughs> ẹ bá mi ó hmm. lọ sí ilé ó là sí ní level kan náà ó ò ní kúre. máa wẹ̀yìn o bọ̀rọ̀ ló máa wà ẹ̀yún. turning point turning point. ó dàbọ̀ mà <laughs> olùsì òun náà pákéjì rẹ̀. ṣe ló lọ big brother èèyàn white money tí kò níye tí white money gan gbà lórí lórí ìkíní lórí ti dé glass lórí driver èèyàn kò tún wá dáńfó ojoojúmọ́ làwọn ń dá fún wa ọkọ̀. ẹni tí ó sìn mí débi re kó lè tàn mí wá ẹni tí ó ṣe àánú mi jẹ́ ń bá pàdé orí mi. owó tó gbìyànjú kó wá nù fún táwọn ọmọ rẹ̀ tí wọ́n fẹ́ wẹrí fún ìtòsí ní gbogbo ń tọ́ra wa ilé kejì ń gbé iléèwé ọmọ tó ti ra gbogbo ọ̀rọ̀ nǹkan tó rà ọ̀rẹ́ mi fatókì tó bàǹgbà nǹkan wá lọ́wọ́ ilé kẹta má kọjá àgbègbè òun ọgbọ́ àwọn tọ́ ra ọ̀rọ̀ ikú àfẹ́ ọ̀rọ̀ ikú ẹ̀dá ọ̀rọ̀ ìgbé amúnimúyí tọba tí ń bọ̀ lẹ́kùn lè rí ọjọ́ ìwé gbogbo lọ. ẹ̀ṣẹ́ ẹ̀ ra orí àwọn mọ́. orí àwọn òtọ́wọ́ hmm. rà á ló bá kù tá a fi kún ó ti yọ kárí ọmọ ọfà ọfà hmm. ó bì ọ àṣẹ àṣẹ dá kárí rẹ wọn lọ jìnnà. ẹ jẹ́ ní tètè máa lọ kí lè bá tètè dé. ẹ mọ nǹkan ló ṣẹlẹ̀ mo bọ́ mẹ́sà id with us ẹ dà pé náà ti lọ àti come back àwọn kúkẹ́ ètò. ẹni tó bá bídà tó bá gbowó ni ẹ wá fún mi ní pàṣẹ tèmi. báyìí ló kó báwo ni. Hello Alfa. àbúlùwà. àkìlò ṣe ń lé ó yẹ kó ti dé base now. ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ jọ máa pẹ́ kí n tó délé ni bá mi sọ fún wọn ní base pé. mo máa gbé ṣàbò èmi kàn fẹ́ gba. Ehm, bí fifty dollars kan fún king mi. Eh. <laughs> máa gba percentage mi o. ọ̀gbẹ́ni mo jádànù fún mi lórí àgùjàre fifty dollars ṣé mo sọ fún ẹ pé mo gba hundred k dollars ni. ẹ nà. mo sábà mi sọ fún wọn ní base mi. mo máa pẹ́ kí n tó dé má sọ fún mi pé mo lọ gbowó because má lọ gbowó mo gbowó ìṣàn máa fi pé mo lọ dáyé jẹ ni. Eh. fọ ni kí ló ń ṣe ẹ̀ náà. <laughs> kò sí wàhálà kò sí wèrè ẹ eh, lẹ́nu kò sí wàhálà. ọ̀gbẹ́ni jádàánù fún mi jàre ah, báwo mo ṣe fẹ́ kí mo fẹ́ sọ ní bank báyìí tí wọ́n dé. dèyí àfà ìwọ ni mẹ́rin ọlọ́run wà. ọlọ́run fẹ́ lọ rí àbúrò mọ́mí òun kàbí nǹkan ṣá. Ah, ló mọ̀ jàre hmm. king king. King king tó bá ti bí ẹ̀dá kò jẹ́ jù mí ń bọ̀ ń bọ̀ sí gègé. ẹ wá kí ló ṣe yín ẹ ṣe wá sọ di nursery rhyme báyìí ó jẹ special number ni kí ló ṣe yín ẹ dẹ ń pariwo kínkìn. bàbá ti di ẹ dá kò jẹ níyì. Ah, ó dàbí wọn ti ń ṣe yìí guys lómi mọ nǹkan tẹ fà báyìí tẹ ń pariwo kínkìn kínkìn kínkìn kínkìn. kò jẹ jù. <laughs> orí ohun igbó náà ibo ló ní o wà ọ̀kadà bo ló ní í gbé ó dà ó dà mo ti gbọ́ wo tètè sẹ́ǹdẹ̀ tètè sẹ́ǹdẹ̀ kí n gbé bá mi wá mi iṣẹ́ o mi gbọ́dọ̀ pẹ́ o wọ́n dẹ̀ ti ní pé kí n má yàbí kankan mo kàn fẹ́ sáré wá ni ó dàbọ̀ mò ń dúró kó sẹ́ǹdẹ̀ o. báyìí má pẹ́ padà má pẹ́ padà. wèrè ni o o ti gbọ́ yẹn o tún lọ wèrè wèrè burúkú ayé máa bàjẹ́ ni o. sẹ́yìn lè gba lady tó ń rọ́ṣọ̀ wa. dókítà olórí burúkú kan ló gbà ọ́ ó dẹ̀ gbà tán ni ó sá lọ straight ni wọ́n dẹ̀ fi ọmọ ẹ lẹ́sìn bẹ́ẹ̀ tó ń jẹ̀rora àwọn tó dẹ̀ wà ń bẹ̀ tó yẹ kó help ẹ̀ wọ́n filẹ̀ síbẹ̀ wọ́n wò ètò ń yà ń yà so I had to bring her here. báwo lẹ́yìn ṣe wá jẹ sí wọn ṣé family wọn doctor ṣé ẹ understand nǹkan tí mò ń sọ ni èmi kàn rìn síbẹ̀ ní time yẹn ni gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ wò ni so I had to help her. ẹdun ẹdun. kí ló ṣẹlẹ̀. fóònù mi yé. fóònù yìí ìbọlẹ̀ fi sí. yé mo ṣòro dáhùn. ibo ló wá wà. Ah! doctor ẹ jọ̀ọ́ ẹ bá mi wo time. Mm. Uh, ten after eleven. mo gbé mo bọ mo bọ mo para bọ́dá bọ́dá ẹ má bínú ẹ jọ ẹ bá mi rí fóònù kankan ní ibi báyìí. mi ò rí fóònù. ṣe rí accident kan tó ṣe ṣẹlẹ̀ níbi báyìí sìn eh. èmi ni mo gbé gẹ́ẹ̀ lọ sí hospital fóònù mi jábọ́ sí ibi báyìí ẹ jọ ẹ bá mi rí. kí lẹ́yìn accident ṣe ibi tí mo yẹ jẹ́ bí fóònù wo náà rí ṣé ìyẹn kí ṣẹ̀ bá kọ ẹ jẹ́ wá ẹ jẹ́ wá fún ìṣòwò ẹ wo ẹ má fi tí yín dàmí bike ma <laughs> ah, ah. awúsá tẹ̀ lélẹ̀ má lọ lọ́lú ẹ̀ mọ́lẹ̀. kẹ́ńtọ̀ ta lẹni náà tó gbá ọmọ mi kànìkì tó torí ó kan wọ̀gbẹ́ ibi tó bọ́ sí mi ọ̀tẹ́ ńlọ́rùn ọmọ mi nu ọmọ kan sọ tí mo bí nu. ẹni náà ní sùn lókè pẹ̀ èmi ni wọ́n bá tiẹ̀ jẹ́. Baba, ẹni sùúrù ẹ máa pariwo àwọn èèyàn wà ní wọ́ọ̀dù. kí ni jẹ́ báwọn àti pé ẹni tí mò ń sọ fún yín òun kọ́ ló gbá yín lọ́mọ kódà ó ṣe yín lóore ni torí òun ló rescue ọmọ ìwà hospital yìí. ìbá kọ́ máa ń fa o ìbá fòǹsà lẹ̀ hàn ní ìbá wọn ọmọdé àti kọ́ máa ń fa ojú àlà ìbá dá báyìí ìbá tẹ̀ báyìí ìbá wọn ìyá mi ò sọ̀rọ̀ ǹga òjijì fi arógbá sọmọ balẹ̀ afẹ́gẹ́gẹ́ níyẹ̀ ẹlẹ́yin ju ẹjẹ́ ẹyẹ nímọ̀ rẹ̀ ti pátí apanimọ̀ yọ̀dà mo ṣe bá yín o ọ̀sán yìí mi kẹ́kẹ́ kúkú mo ṣe bàárẹ̀ o ìgbà lórí ìtàn ìtàn lórí ìgbà ìgbà lórí ọjọ́ ọjọ́ lójú ọ̀run mo kí ọ ọ̀sán yìí kẹ́kẹ́ kúkú. àṣẹ àṣẹ. Hey. o káre o ṣeun o ṣeun o ṣeun òṣà tó bá gbé ní làásìn ọ̀sán yìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Fọlákẹ́mi. Ah, ah, lóòótọ́ wọ́n sì ti sọ fún mi pé kí n má jẹ́ kó ọmọ mi jáde jìnnà. ẹnu ah, ẹ máa máa dúpẹ́ náà lọ́dọ̀ Ọlọ́run ni because ọmọ tá à ń sọ yìí náà kì í ṣe pé bóyá ó fara pa lọ rẹpẹtẹ. ẹ jẹ́ kí n rí ẹyin ọmọ mi dà ẹ jẹ́ kí n rí. ẹ sùúrù ó kàn fi ẹsẹ̀ aláṣọ mi kódà kò ní fracture kankan so but wọ́n ṣe ń stabilize situation ẹ̀ lọ́wọ́. ẹ jẹ́ n rí mọ́ ọmọ mi lọ lẹ́gìn náà yìí fẹ́ pàtó ju ẹ̀ <laughs> ẹni yẹn gan òun máa tó débi nsìn because ó gbàgbé fóònù ẹ̀ ni ó sáré lọ wo bẹ̀yẹn bóyá òun lè rí fóònù àbí nǹkan kan nìyẹn. ẹni tó ràn lọ́wọ́ dé bẹ́ẹ̀ ni mo àti ọ̀dọ́ mi ò rí fóònù yẹn o bẹ̀rẹ̀ mi sá fóònù tó wúlò fún mi ah. ṣẹ́ẹ̀rì òun náà ló dé yìí. Ah. Hmm. ǹlẹ́ o àbí dáàdi ọ̀rẹ́. ǹlẹ́ o. òun ló rescue ẹ̀ débi àfikẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ah. bàálà yóò fẹ́ sọ̀rọ̀ fóònù báyìí. kí ló ṣe fóònù rẹ̀. bàbá fóònù yẹn sọnù ni ibi tí mo ti ń try àti rescue ọmọ yín wá síbí báyìí. gbàgbé ti fóònù kọ́ wá gba fóònù lọ́wọ́ mi mo ra fóònù mi fún mo ra fóònù mi fún. fóònù tó jẹ́ pé àwọn important documents ló wà lórí ẹ̀ tí mo fi ń bá àwọn client i mean tí mo ń lò tó wúlò fún mi. àní kò tó èèyàn mo ra fóònù mi fún ọ ẹ jẹ́ kí n rọ́mọ mi dọ́ítọ̀. bá a fi pa mẹ́sìn dóòdù a ò lè fipá fún lómi mu. Ah bàbá rẹ rasa ẹsà a èyí wá ṣe ah, ah. láti ìgbà tá a ti kúrò lọ́sibítù tí mo ti ní ọ yọjú sí mi. Ah, bàbá ẹ má bínú mo bízì ni ẹ má bínú sá. fóònù rẹ kọ́ lọ wá gbà wọn. rárá o bàbá mi wá gba fóònù <laughs> fọlákẹ́mi mo ní kí n wá bo bá rẹ ṣe rí bẹ́ẹ̀ ni bóyá rẹ ti wà ókè sá. òun ti gbádùn mo ránṣẹ́ jáde pàápàá tẹ̀tí fi lè ránṣẹ́ yẹn ó jẹ́ pé ààrẹ ti ààrẹ <laughs> ti mú kun yẹn. iṣẹ́ wo ni wọ́n wá ń ṣe? bàbá ṣẹ́rí graduate ni mi i mean mo mi pé akẹ́kọ̀ọ́ jáde mo ti jáde ní uni bẹ́ẹ̀ ni mo ti jáde university mo dẹ̀ kẹ́kọ̀ọ́ yọrantí ni o àmọ́ iṣẹ́ tí ò sí yìí ẹ mọ̀ pé àsọmọkùnrin èèyàn gbọ́dọ̀ jókòó sójú kan mm. so gbogbo àwọn jámánjámán tá à ń ṣe àti ó ti yẹ yín à ń tẹkùn gbà. bàbá ẹ̀yin náà ti mọ kílẹ̀. ọjà sì bàjẹ́ ó tilẹ̀ jẹ́ pé àwọn ìjọba ò fọwọ́ sí àṣírí àwọn èèyàn yìí bo iye náà àgbọ̀bá ìyẹn wá ṣe àwọn tí wọ́n ń ṣe wá máa ń lọ́yìn láàárín ìkìlọ̀ wá ti ṣe tiẹ̀ tó rọ́. bàbá ṣẹ́rí ìtẹ̀sán yẹn náà mo láwọn ọ̀rẹ́ o tó jẹ́ pé ọ̀tẹ̀ ń dì ní ibi ò dẹ̀ lẹ́mìí àwọn kíni yẹn ká lọ sọ́dọ̀ babaláwo kó máa gbé kinní kan lé wọn lọ́wọ́ kó máa lọ ti yẹ̀yìn àwọn ah. mi ò lè ṣe ẹ̀mí mi ò gbé so jẹ́ ní wọn bá tí mo máa ń ṣe yìí pẹ̀lú kíní mo mọ̀ pé jọ kan àjọ. fara rẹ balẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ àwa tí wọ́n fi ojú ṣẹ̀ṣẹ̀ pa wọ́n kọ́ wa lóògùn wọn fi ẹ̀gbẹ́ èèyàn sí wọn fẹ́ràn èèyàn sí wọn fagbárí òkú sí wọn ní tewé tegbò tá a bá nílò omi nítòsí a lè lọ bù lọ́nà tó jìn tá a bá fẹ́ lomi inú àpáta a lè lọ wà kan níbikíbi tó bá wà wọn ò kọ́ láti máa fi èèyàn sọ̀rọ̀. bàbá tí n bá gbọ́ yín dáadáa ìyẹn túmọ̀ sí pé ẹ lè bá mi ṣe kí everything máa set láì ṣe pé gbogbo à ń pààyàn à ń ṣe kí ní ìran mẹ́. mo lè bọ́ ọ̀sẹ̀ kọ́ mo ní kan tí wọ́n ti gbẹ̀mí sílẹ̀ tẹ́ni tó ní ọ̀wá bá wọ́n fi ta ọ lọ́rẹ̀ẹ́ ẹlẹ́fẹ́ tá mi lọ́rẹ̀ sí. mo ta ọ lọ́rẹ̀ ọgbọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọlúwàbí mo fún ọ ní nǹkan kúrò láàrin. orí mi àpérè wàá má fi rètè mi ṣàpilẹ̀. aṣọ tí ń bẹ lọ́wọ́ rẹ alẹ́ tó o bá ti fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ títẹ̀ rẹ o bù díẹ̀ mbẹ̀ díẹ̀ náà o fi wẹ̀wọ̀ o fi rajú o wá bẹ̀rẹ̀ sí ní tẹ̀. àmọ́ bàbá ṣe rí àwọn tá a máa ń bá sọ̀rọ̀ yẹn àwọn ìbò àti àwọn oríṣiríṣi èèyàn tá a máa ń bá sọ wọn fẹ́ rójú èèyàn dúdú tó bá ti di pé èèyàn dúdú ló wà ń bẹ báyìí wọn máa kọ̀ tẹ́ ọ̀ fún un. wọ́n sọ ọmọ ẹ̀kú fún ọmọ ìjẹ́ sóò tí kú ní ẹ jọ ríra yín bóyá àwọn ni dúdú tí ó kọ kojú wọn tí wọn ò fẹ́ràn jù bí èbò eléyìí olórí èèyàn náà kò lẹ́ran ara èèyàn. bàbá ẹni tí bá ti fi wẹ̀ bẹ́ẹ̀ kí n kàn máa ṣe nǹkan tí mò ṣe lọ straight. kó o fi wẹ̀. then tí bá ti wá ṣe tọ́wọ́ yẹn kí ni nǹkan tí màá tún ṣe. kò sí nǹkan kan tó ṣe wọn kó o máa lówó nsọ ni. ẹ ẹ bàbá ẹ ṣe gan-an. Ah, ẹ wo tọkàntọkàn ọkàn mi ń dúpẹ́ lọ́wọ́ yín gidi gan fún oore tẹ̀ ṣe mí tó bá wá jẹ́ bàbá tó bá rí bẹ́ẹ̀. Ah. tó bá jẹ́ tí a jẹ oògùn tó ti jẹ́ ah. ọgbọ́n ìwọ náà sì ti ṣe lóore oore tó ṣe mí tó bá jẹ́ pé ńgbà tọmọ mi rí tójú rẹ̀ rí mẹ́rin ò gbé lọ bísítù kí ni ó ti ṣe ọkà rẹ̀. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa so báwo dé lára ẹsẹ. ẹ ó ti ń balẹ̀ ó kàn kó kí ẹsẹ̀ yẹn kó balance díẹ̀ kí lè bá máa ń gbà. ok ibẹ̀ àbí. yẹ ó ṣì ń dùn ẹ̀ tí ó dé. so actually èmi náà kọ ní kí wọn wọ ẹ kí wọn wà láàfíà. mo dáadáa yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gan ni o ẹ ṣe torí tó bá ṣe torí tí ń kí làbá máa sọ báyìí ẹ ṣe kọ ni ẹ ṣe. fọlákẹ́mi fọlákẹ́mi kú má dúpẹ́ lọ́wọ́ mi sórí ọpẹ́lọpẹ́ ọlọ́run ṣó ti yẹ so it's okay but ṣebí mo ṣàlè wọn á wò ẹ níta fẹ. ah ẹ lè wá máa wò mí èmi gan lè wá máa wò yín bẹ́ẹ̀ ni tẹ́ bá ń wá ìlú màá kí ẹ ṣe gan. màá láìkẹ bẹ́ẹ̀ pẹ̀lẹ́ so ṣùrẹsẹ eh, ṣùrẹsà máa mi ṣọpọ fún ìrìn dáadáa dìímọ̀ tó bá ṣe fi rìn ló ṣe máa yí òsè tó ti yẹ. mo ń gbìyànjú màá tó máa rìn ó ti ń ó ti ń dájú tẹ́lẹ̀. ṣé bá kí n wò ó. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹhẹn ẹhẹn kí ni mo dọgbọn mi ní ní ní ní ní ní ní ní. ire ire ire Hi. Hi. How are you doing? I'm very well, thank you. And you? Yeah, I'm good. I'm good too. I'm good. So, um, where are you from? I'm a Nigerian, but right now I'm in the U.S. Oh. So, what about you? Where are you from? I'm from Nigeria too. I'm from Nigeria too. Wow, you look so good. You're cute. <laughs> you look pretty too. You look oh, pretty thanks. too. thanks. So, what do you do for a living? Um, kí ló ṣe nẹ́tíwọ̀kì báyìí èyí èyí mo gbé mo gbé mo gbé o ha network dey salon sìn. <sighs> okay. oh hi what happened to your line. oh i'm really really sorry yeah it's the network. ooh. yeah i'm sorry um, my data is even almost exhausted. so how much do you need. what. how much do you need. um like uh, one thousand dollars. Mm. Are you sure? Yes, $1,000. And um, my phone too. I, I need to change it. Okay. Mm, no problem. I'll send you a thousand five hundred dollars. Really? So what you have to do for me right now is send me your details, then I'll get it across to you. Okay, I, will forward it to you now. I'll forward it to you. Is that okay? On your message, yeah. I'll forward it to you now. Yes. Ah. máa ń bọ̀. orí làwúrẹ́ ẹni. orí Oh my máa jà fún àgbẹ̀ o orí àlùkò a máa jà fún orí mi àpérè ká má fi rè tèmi ṣàpilẹ̀ kí ló ń ṣẹlẹ̀. bàbá yẹn kí ló wà. wà á bẹ́ẹ̀ sáyẹn. wọ́n lè ní ìwé mi lọ. di wọn ti ń dúró díẹ̀ náà. di wọn. tún bí mi ṣó mọ di wọn. Dayọ̀. ẹ ah bàbá olówó yìí kí ló ń dúró dúró èmi fún kí ẹ ṣáà ti gbowó tó ń sìn ẹ ti gbàgbé àwọn adájọ́ wà ń gbà tí ó sowó lọ ẹ má dájú owó yìí. akéwì tó ń sọ̀rọ̀ báyìí wọ́n gbọ́ngàn fúnra ẹ̀ sì ń sọ pé mo ti wà ń lẹ̀ àti lówó afẹ́kọ̀ọ́ wa jẹ́ ń bẹ̀ náà yìí náà. lọ́nà wo nìyẹn o ṣe ìbọ̀bọ̀ jami kàmíṣòro àpìẹ́ kó fún wa ló mú àwọn dúdú tọ́ ah, kí wọ́n náà lè ó ti yẹ ẹ̀nà kó jẹ́ ń lọ láàrin náà. ẹ ẹ ẹ wáyé tó lọ́mọdé pé olùṣèlú ọ̀dọ̀ mi náà ní sọ fẹ́ pọ̀ ní alẹ́ má lè fẹ́ sí mi máa tún ọ̀pọ̀ owó wa bẹ́ẹ̀ because èmi ò dín láwọn ọmọ tó jẹ́ pé àìní bá ṣọ̀pọ̀ tó bá kéré ó máa dùn dé yẹn tó bá tún wá ga bó wáyé ga tó yẹn ló máa fi dùn dé sálẹ̀ mi ò yẹn ni kò já mi ò owó gidi wà ń bẹ̀ ó jẹ́ pé máa fẹnu ṣe. owó wà ń lè ṣe òun wọ́n gbogbo fúnra rẹ̀ sọ ń ṣe pé dayọ̀ cash out owó wà ń lè má fọ̀ ọ́ ṣàkọmọ wọlé fáwa nìyẹn ọgọ́ ní kókó. iṣẹ́ ti dé náà nìyẹn ẹ bọ̀bá ò tí sọ̀rọ̀ báàlẹ̀ iṣẹ́ kan máa kó wọn wọlé náà ni wọ́n ṣe wọn wọlé tán. àti mo ye dúró tọmọ bá wà níbà ìjẹka máa ń mú. léni léni. ẹ ń sì ṣe sí gangan. <laughs> Ah. ọkàn ẹ balẹ̀ máa kó wọn wọlé nsìn ẹ̀rọ abáyé àwọn ọmọ tó yẹn kí wọ́n rẹ̀ jùlọ láti bí oṣù wọn. àgbẹ̀gbẹ̀rẹ̀ wa That song wa go do, we go blow me. That song wa go do, we go make with me, yeah. See what àsìkò láyé i don dey pray pray pray make baba god show me way to that song wey i go sing wey my people go sing along wey go take me abroad ways yeah say i don dey pray all day even shey na song i dey write all night o. Oh. Mama say my boy keep on grinding, but before you do, first go study engineering. She did I say she no go train for me if I no get money. Oh yeah, say make I do What happened to you? I've been trying to reach you for days now and you haven't been picking my calls. Are you okay? I hope you're not in trouble. Do you need money? Actually, I need money. Oh, really? So how much do you need? You know I always want you to be happy. So, um, I need about um, $10,000 to settle some bills ahead of me. Are you sure that's all you want? I'll send it to you soon, okay? <laughs> I trust you. <laughs> Thank you very much. <laughs> oh, you're welcome. now smile for me, baby. okay, guess what, darling? You're coming to Nigeria. Oh nah, try again. Um, you wanna, you you you wanna. Oh no, nah. Okay, tell me what is it. My birthday is next week. Wow, my baby's birthday is next week. Happy birthday in advance. So tell me, what do you want me to give you for your birthday? Um, <laughs> anything, just anything that will make me smile. But guess what? You have to send it to my brother in Nigeria. That's fine. Your wish is my command, okay? So just um, send me the address and I'll do just that. Mm, good so i'll forward the address to you right now is that fine okay oh wow i'm so excited my sweetheart's birthday is coming soon <laughs> so babe how have you been i've missed you yeah i'm fine as you can see i'm good sweetheart <laughs> i miss you too <laughs> All right. Happy birthday in advance. What? <laughs> Get out. <laughs> Bye. I love you. I love you. I love you. I love you too. Bye. thousand paálí. èmi náà wò mo rí i pé nǹkan ti yàtọ̀ ti dọ́gba dáadáa. <laughs> a dúpẹ́ fọlọ́ọ̀gá mo kàn ní kí wọ́n á wọ ọ̀rẹ́ mi kan ní sàrẹ́ náà so mo ní kí n yà kí mi fẹ́ di ọba tó ń kọjá wá di ọba àti ọba ọkà yìí àmì àmì àmì àmì ẹ mọ àfi kí n gbọ́ ẹ má bá mi fọwọ́ bà tètè ẹ ẹ wò ó kéré mo mọ àmọ́ àmọ́ àmì owó orí tẹ̀sí fún mi ẹ̀ náà pọ̀ ẹ̀ ṣe kàn. yìnyín yìnyín kẹ́ni ó ṣèlú ìjọba. Ifá fún àwọn nílà kí dúpẹ́ orí àti tí ó rí ní ìgbà ọ̀nà ọ̀rá àwọn ọ̀nà àwọn ọ̀nà àwọn ọ̀nà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà. gbére pàdé olókun mọ́. gbé wá kí n bẹ gbé náà. má mm-hmm. ṣe yọ̀nà ẹ ṣe àti ẹ̀dínlẹ̀. mo ti dé ilé gbólé lọ. mo lọ sọ́dọ̀ wọn ọ̀rẹ́ mi ilé sùn mi bá ní kí n lọ kí wọn o kódà ìkọ́nú wọn sì ni ó ṣe padà lẹ́fẹ̀ pàdé mi. òkè eh, kí ló wá fẹ́ lọ ṣe ń lè sìn. ti bá délé mo máa jẹun àkọ́kọ́ dáná. ok. tí wàá ti wá dáná mo máa jẹun mo máa sùn. ok sorry sorry so ẹ ń sìn lórí pé three o'clock ló ṣẹlẹ̀ mhm. so káyọ̀ pé bíyà one hour thirty minutes wákàtí kan thirty minutes wá ṣetán. wákàtí kan bíi ti bò ó ẹ ṣe pé mo fẹ́ dáná patí ó tí o bí ìṣẹ́jú bíi mélòó mo ti ṣetán. really so ṣe o mind kí ni àtẹ̀jọ́ jáde tó bá ṣetán. kùdà máa tètè lọ́lé kí n tètè sọ́wọ́. ọ̀rọ̀ ń there's something I want to tell you. Client eh, to man, máa fun, to change life eh, to rebrand eh, to tó do dùn wò job, you know, on ẹ level steadily. I the reason I'm saying, oh, feel pé e go dey alright tó bá wọ́ wá Naija you know, it's here. that note mi kẹ́yìn make jọ wà because nǹkan tó ṣe yìí na legit ẹ go pure. sorry jẹ́ kí sọ ọkàn as far as tó bá ti broker at fẹ́ mi mo ti wá ọ̀rá ẹ̀ ṣe rí gbogbo fífẹ́ ọ̀bẹ tí yẹn eh. kò sí nǹkan tó fẹ́ fi ṣe kò sí lọ́kàn mi abẹ́ ti wá. guy you dey reason like poor man. Hmm. <laughs> ẹ kò sọ fún mi tí ó bá ń ṣe gbé bẹ́ẹ̀ sọ pé bàbá náà fún bàbá yẹn poor man. you go ask me why because if you dey reason if you dey reason wey you the reason where where like big man you go know say wetin i won't tell you na confam hmm. Oh, mọ ẹgbẹ client ẹ yẹn ó need trust Sorry, to back be one wá to focus fòkà sí lọ́wọ́ ìgbà yẹn gangan ló máa gidi Mhm. You know, Oman ṣe property ó kì í ṣe property jẹ́ ìjà ẹ̀kan tó bá fòkàsí lọ́wọ́ bó ṣe wà yẹn ó máa believe ẹ̀ pa ó máa trust ẹ̀ pa gbogbo nǹkan tó ní láyé ẹ̀ pátápátá ló máa sọ di tiẹ̀ in fact ó máa bu ọwọ́ lùwé báyìí wípé òun will everything fún ẹ nítorí pé kí ni ó ti believe pé kò síbi tó ń lọ mọ́ ah èlò ló ń fún ẹ gbogbo àwọn owó kéékèèké tó ń fún ẹ tó ń gba ten thousand dollars twenty thousand dollars lọ́wọ́ ẹ̀rọ pé o ti gbowó ọgbẹ́ ni sórí address tí o fún ẹ ó máa mú ẹ lọ́wọ́ báyìí lọ síbẹ̀ ni. ṣé o fi pé nǹkan tí bàbá yìí sábà wọ̀ ṣá. ṣẹ́yìn ẹ̀yìn ẹ̀yìn wá bàbá ń fún ẹ lórúkọ ṣé súlè wà nínú orúkọ yìí. Hmm, hmm, hmm. akérèdọ́yìn ah, ṣe báyìí o sọ lónìí ẹ̀yìn. you go work why you no go work sórí. every single time tí bá ti sọ fún kọ́lù mi pé kó fún mi ní àdírẹ́sì ilé ẹ̀ ṣe mọ nǹkan tó máa ṣe ó máa gé mi ni o tí bá ti sọ báyìí owó ló máa fún mi ó máa ń fọ̀rọ̀ bó ni time birthday ẹ̀ náà tí mo fẹ́ ra gift fún àdírẹ́sì tó fún mi àdírẹ́sì ẹ̀gbọ́n ẹ̀ ló pè fún mi so ó dà pé òun gan ó dà pé òun kò wá oh, straight og ah. your client dey client you. ọlọ ah, kí ló ṣe ẹ jára ẹ ó dẹ̀ jẹ́ kí mága máa mága ẹ kí ló fún ẹ láṣọránsì pé àdírẹ́sì ilé ẹ̀gbọ́n ẹ̀yọ̀ kì í ṣe àdírẹ́sì ilé ẹ̀. one. na because she never trust she only give you money she never believe say you real. you. ìwọ gbé wàhálà ìjà gbogbo àdírẹ́sì yẹn ọgbẹ́ni ilé ẹ̀ gangan ni kì í ṣe ilé ẹ̀gbọ́n ẹ̀ àṣàwọn ah, tó fi gift ránṣẹ́ sí ṣé wọ́n sọ fún ẹ pé gbẹ́ làwọn rí ni wọ́n ṣe mọ̀ ẹ́ pé òun kọ́ ló gba gift. ọ̀gbẹ́ni sọjí o. you be poor man jọ you still dey reason like one. Eh, ọbọ má fètè mété o na wetin dey ground dey tell you na the correct thing be that. no dey i say you be poor man really. ọ̀nà sọjí adé máa ṣe wa máa bọ́ sí gbòòrò wa rò pé. Ah, ah, eh, sáyé dey get it bro. ṣàbí àti dey go ọmọ ẹ ó dàbí ọtí tó lọ ti àlàyé ó ti yẹ ìfà next but is on you. omi ọpọlọ tí mo sọ kálẹ̀ fún ẹ ṣé mo ṣàájọ́ tà ní. ọmọ náà mo ti wá ojú ojú lè ju ọmọ ẹ lọ sí ẹ àlàyé sọ jí na wetin we dey tell you. see my boss now no be my boss but i dey give you reasoning you understand. so see ó ti lẹ́nu sìn. before that one wey you dey talk tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yesterday past tense ni tó sọ present tense báyìí. ẹ dà ó kì í dùn ẹ àbí ọgbọ́n bàbá jẹ́ já ẹ tán sórí gbogbo ìgbà tí àwa ti gba five dollar àti hmm. gba fifty dollar one hmm. dollar ni wọ́n sì gba ọjọ́ ga ọkọ̀ kọ́míṣẹ́ ni ẹni ah, ah. sùúrù gidi màá ṣòyìn sìn ah. attendant ẹ àwọn ọmọ yorùbá ti bá a ti lè kú báyìí láyé ah, lára bá irú ìrọ̀kúrò wo lẹ fi ń lọ mi yẹn. èyí ṣe. Ah, ah. mo lè sọ fún ìpè náà ẹ̀dá ẹ̀dá ń tẹnu mọ́ pálẹ̀ máa ní kí would you say that. ṣé ni ẹ̀rú ọkàn mi òjò tó ń rò yìí ó ṣe mí lóore èmi náà one king ọ́ lóore padà wá kí n fò díndín ọmọbìnrin kí n fi dí ìta ọlọ́rẹ. bàbá can you listen to yourself Eh, ṣe ibi táyé dancing. If I'm sìn ẹ fẹ́ me fẹ́ yàwó fún mi àbí kí ni káàntì ẹ ẹ má yẹ kí n wojú yín ṣe ti gbọ́ mi ṣe ni reason tí mo ti máa sá fún àwọn nǹkan báyìí nìyẹn torí mo wọ́n wúyọ̀ di ọ̀dà ẹ máa fẹ́ ẹ máa fẹ́ fihàn sí tight angle so ẹ fẹ́ fi mí sí tight kẹlẹ̀ kéèjì ní àbí bàbá that's not gonna happen tẹ bá nídìí owó ẹ sọ fún mi tell me anything you want I will give it to you kò sí bí kí wọn máa fẹ́ wọn yín bàbá ẹ má ẹ má try ẹ mọ́ o bàbá tẹ bá fẹ́ kankan lọ́wọ́ mi anything ni mo sọ ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi má fún yín bọ̀ pé kẹ sọ fún mi pé wọ́n á fọ́ ọmọ yín bàbá no way kò sọ́nà bẹ́ẹ̀ let me make my decisions myself. èmi alérawọ̀ sùn alẹ́kùnúgba wọ̀wọ́ ọyẹ mi ò ní fàáfà àwọ̀dọ̀ yẹ́n. ẹ̀rín kà ìwọ ó nífẹ̀ẹ́ sí ara rẹ̀ ni wàá bá mi wọ́n gbé ọ wá ni. ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ bọ̀ eégún aláré. dadi ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó gbé wá bá yín dìgbàdìgbà ẹ jọ̀ọ́ ẹ mú pọ olóore mi ni kó dé dáka máa fi ojú olóore gúngi tó bá ní òun ò fẹ́ mi mọ́ mọ́ gbọ́. ó dáa fún mi ní gbogbo kìíní kú o à ń torí ẹ̀jà ń jà ọ̀já ní kí ni ẹ ń ṣe lẹ́kùnlé òun kí ni ẹ ń ṣe ọ́ rí sọ ọmọ bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ni ọmọ bí ó dé ọmọ kí ló ti ń ṣẹlẹ̀ ọmọ. dáàdi dadi dadi ẹjọ orí tá à ń bára wa ṣe náà ti tó ó kún wa òkè pẹ̀lú ẹ. mo oh, Hey guys, hey guys, ó <laughs> ti ń dojú ẹ̀rù ń bà ẹ̀mí o because láti jọ ẹ̀ ń sìn àgbúrò Dayọ̀ àti pé ogun nọ́mbà ẹ̀ báyìí ń sìn yìí mọ̀dà fún kákan ló kàn ń pì kẹ́ ló kàn ń sọ bálabàla mi tẹ́ gbọ́n nǹkan tó ń sọ bọ̀dẹ̀ mi ń wòye pé ṣé kìí ṣe pé bóyá Dayọ̀ ti láksidẹ̀ntì lọ́nà ibi tó lọ yìí kó lọ jẹ́ pé bóyá àwọn kan náà kàn lọ ṣùgbò tó ti pík gbogbo fóònù ara ẹ̀ tí wọ́n pík kọ́ lẹ̀ kò yé mi mọ́ o. ọ̀dà ẹ̀ yóò tẹ̀lé mi náà. àti mi já ọ ẹ̀rù ń bè mí ṣe mọ̀ pé ibi tí gbogbo yín ronú sí kọ́ lè ronú sí ṣá gbogbo nǹkan tó wà ń bí yín ni pé either kò jẹ́ pé ọlọ́pàá ti gbé bọ̀bọ̀ ẹ̀ tàbí kó jẹ́ pé àwọn kidnapper ti kidnap ẹ̀. if wetin you dey talk be the real deal tó bá jẹ́ pé ìgbọ̀nù ṣe bàbá àwọn ọlọ́pàá ti wá bust wá wọ́n ní sùn good point wọ́n ti wá bọ̀ tí wàá lè sí bíbá yìí because gbogbo social media platforms wọn ti máa yí wọn ti gbé píkṣọ àlàyé síbẹ̀ wọn ti gbé píkṣọ Dayọ̀ síbẹ̀ náà wọ́n lè jẹ́ pé àwọn kidnappers náà dẹ̀ ní àwọn la máa mọ iye ransom tá a máa wá kiri báyìí. ok ok ẹ mọ nǹkan ẹ mọ nǹkan only point only point ṣé you dey feel me ẹ wetin me i go come advise be say since tí o ti ń ṣe kankan ló ṣẹlẹ̀ nínú méjèèjì yẹn ẹ jẹ́ ká sì máa try number ẹ̀ ṣó ti yẹ yín ẹ gbogbo wa pátápátá ká máa try number ẹ̀ tẹ́ni tó bá ti pick kó bá a sọ̀rọ̀ ká mọ kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ ṣe ti gẹ̀. bọ́jú rò ẹni tó ń pè látijọ́ ẹ̀ tó ń pè nọ́mbà ẹ̀ ṣé kò ti sọ̀rọ̀ kan rárá ni ṣé kò tiẹ̀ funfun wa ní information ọ̀kan káàtì ẹ̀gbọ́n ọ̀kan látọ̀dọ̀ tiẹ̀. alẹ́ tó ń pick nọ́mbà ẹ̀ bóyá ó di ni o bóyá ń bẹ́ sáà ni I don't rádaràda tó bá ti pick kọ́ mi nonsense ló ń sọ mí tẹ nǹkan tó ń sọ ò clear mi gbọ́ ṣé you get and ṣẹ́ni presently bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nọ́mbà ẹ̀ lọ́mọ́ switch off ló ń sọ ṣé you get so tó bá jẹ́ pọ́wọ́ ẹ̀ ní fóònù ẹ̀ wà ó yẹ kó mọ̀ ẹ̀ pé ó máa charge so tó bá di charge ẹ̀ anytime tó bá di pick any call of any one of us ẹ bá sọ̀rọ̀ but presently ẹ jẹ́ kí gbogbo wa ká ṣe kiri ká ló kì low key yeah. tó wà ní jayé mọ́ báyìí sáà ní ju dán ni. ní ilé wáyàn o. wá ọmọ tó ń bọ̀ láti kẹ́yà fi mi kí ni kí ni wàá sọ gbogbo nǹkan tó ń sọ fún mi tá a fẹ́ lọ. gbogbo nǹkan tèmi máa sọ fún yín mo ti sọ yẹn ẹ lọ lókì tó bá gbọ́mọ wá láti kẹ́yà ọ̀ kẹ́yò gbé jókòó sínú yàrá jẹ́ kó mọ bó ṣe ń lọ tó bá rẹ̀ gba ọmọ máa já padà sí kẹ́yà. aláì ṣètò rẹ̀ ni mayor ṣe kí ń tẹ̀lé wa jáde mọ́ lórí tó ń ṣe báyìí à ń sọ̀rọ̀ lókì òun sọ̀rọ̀ pé mi yóò tẹ̀lé wa jáde mi yóò ti lọ lókì nìyẹn gbogbo jíjáde táwa náà sì jáde yìí na still because i will still sabi one or two people if not go center yóò bá gbogbo ẹ̀ na ti tíì rí dáa tó bẹ́ẹ̀ ṣe ń wè mí yìí lókì tí mo sọ fún yín yẹn tèmi máa times four lólólólólólóló kìkìkìkì ni mo ń lọ. èmi èmi láta tí mo fẹ́ yí dẹ́sán wọn lọ. ọ̀gá àwọn èdè kọ̀ọ̀kan kẹjà mi tẹ̀sán àní. adeyan ẹyìn tún sílà pínlẹ̀ àbí wọ́n sílà sílà síwájú i don clear una my mind o. that's na you go pay my bills. Ah, okay i don hear. ohun tójú àgbáyé. ojú bá ti dọ̀tún la èmi náà máa ń wá sọ́dọ̀ ẹ̀ gbọ́n mi ò ní dìda yìí o ní dìda yìí rárá rárá níwọ̀ yìí bó ṣe máa ń sọ nìyẹn mo máa wá mo máa wá tó bá ṣe pé màá mi rán mi iṣẹ́ tí mo fi yọ ọ̀dọ̀ ẹ ìwọ kẹ̀. màá jọ ẹ lójú wá rí pé mo sọ bẹ́ẹ̀ màá jọ ẹ. òun ni òun ni Dayọ̀ Dayọ̀ Dayọ̀. ibi ìbàyí ló àti wọn àdàyè láti jọ ah, ah. kí ló ṣe báyìí ibi ìbàyí ló máa ń dúró sí níbo ló wá lọ báyìí àní ibi wa ti ń wa láti jọ ìmọ̀ ti lọ́dẹ̀ wọn mo ti ṣe gbogbo ẹ̀ mo ti wà àwọn ibi tó wà ah, ibi ìbàyí ló máa ń dúró sí kí ló dé tó ṣó mọ orí ni ìyá ni mo mọ ọgí. wọ́n ṣòtọ̀ ṣòtọ̀ sáré ọ̀rọ̀ ẹ̀yọ́ gbẹ́gbẹ́ rẹ̀ yẹ ṣọ́bọ̀ ṣọ́bọ̀ ṣọ́bọ̀. àwọn ṣìkà àwọn ṣìkà. ta ni. àwọn ṣìkà. kí ló dé. aláìdèyàn ni yóò ọ̀dájú ni yóò ẹ̀dẹ̀ tó wọ̀ wá ìkà kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ah, sọ̀rọ̀ dé mi bàbá rẹ màmá ni bàbá mi ṣé bàbá mi lè pè ráyé tètè dájú tè dájú tè wúwa bí ẹranko láàrin èèyàn wá pè ráyé bàbá mi ọ̀dájú ni ìkà ni. kí ni mo ṣe gangan. afẹ́fẹ́ ti fẹ́ adẹ̀ ti rí fún wa jẹ́ kí ló ṣẹlẹ̀ tó máa fẹ̀rọ̀ mẹ́rọ kí wọ́n kọra wọn pa ni kí ló dé kí ló ṣẹlẹ̀ ọmọ tó rọ̀ wá lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ náà dẹ̀ ti rọ̀ lọ́wọ́ mo ti rọ̀ wọ̀nyí ṣe bẹ́ẹ̀ ti yà wèrè ṣé yóò máa ṣoore kó lóṣò tì ni. ṣé Dayọ̀ Fọlákẹ́ tí ò lè ṣó òbí tá à ń lọ ẹ. àbí ṣe bí ẹ̀yin bí ẹni náà fẹ́ jọ wùdí díẹ̀ ibi báyìí ni mo ti rí wọn last. má wàá sọ̀rọ̀ ẹ ẹ ẹ káàsán sá ẹ rà eh, eh, eh, ẹ jọ ó ní èèyàn kan tá à ń béèrè ni ṣẹlẹ̀ nìyẹn ó fẹ́ jọ bí ẹni tó ní gángan kan ẹni tí ò wà òkè. ó ga ó fẹ́ lo lómìnira díẹ̀ báyìí ó dẹ̀ fẹ́ pupa díẹ̀ sọ wá ní pé bíbáyìí ni bẹ́ẹ̀ zẹ̀ àwa wò pé ah ó lè jẹ́ pé ẹ máa jọ ń rà pọ̀ ó yẹ máa ń ṣeré bíi ká pín oúnjẹ jẹ or something so òun la ní ká wá bá yín pé tẹ́ bá mọbi tó wà kẹsàn ṣé wọ́n wà lọ́kọ̀ọ́ ṣé ẹgbẹ́ yẹn lọ́wọ́ kò sí yóò kọ́ bẹ̀rẹ̀ bí ìbá ìjọ bí èsì wèrè ẹ̀ ń wá wèrè ó ṣe wèrè bẹ́ẹ̀ yẹn náà ó kàn rọra bà díẹ̀ ni kò ṣe pé ó bà púpọ̀ wọ́n ní ibi báyìí ni wọ́n máa ń jókòó sí ibi tẹ́ jókòó sí yẹn ló máa ń jókòó sí. ha gbogbo ṣé mo jẹ́ oyè lójú yìí ni. Ah, ara àbúrò kẹ́ ah! ah! ẹ wá wèrè ẹ wá wèrè ẹ wá bí tí mo ti ta sìmẹ́ǹtì jáde jáde afa àwọn ọmọ ọlọ́wọ́ lórí burúkú ìṣá ọlọ́wọ́ wẹ̀rẹ̀ bó máa ń jókòó sí bíbá èmi lọ èmi ń béèrè lọ́wọ́ pé ọwọ́ wẹ̀rẹ̀ ẹ máa rí wẹ̀rẹ̀ ẹ̀yin lè máa rí wẹ̀rẹ̀ ah. padà kí ló fẹ́ fowó ṣe ó ṣe jẹ́ gbogbo àti bá ti ń kọjá ló máa bèrè owó lọ́wọ́ mi kí ló lọ́wọ́ ẹlòmíì lọ lọ́wọ́ ẹlòmíì àní kí lọ́wọ́ ẹlòmíì òun ni òun ni àní èwo ni ìdáyọ̀ òun àkàrà tí ní ó ná bàbá ìdí ẹ̀ tẹ́ sọ pé kò wà kàrà àbí kò wà kàrà. ìṣòro lẹ báyìí ìṣòro lẹ báyìí lọ bèrè lọ́wọ́ mẹ́ lọ bèrè lọ́wọ́ mẹ́. ló ṣẹlẹ̀. Dayọ̀. ọ̀rẹ́ ẹ̀bùsọ̀ ọ̀yẹ́ ẹ̀bùsọ̀ ẹ̀bùsọ̀ ẹ̀bùsọ̀ ẹ̀bùsọ̀ wa ẹ̀bùsọ̀ ẹ̀bùsọ̀ ẹ̀bùsọ̀ ọkùnrin ní. Dayọ̀ kiri kiri mana máa ra rògùn àwọn arógún náà máa bá ẹni jẹ́ yẹn pàṣẹ. kò yé mi náà àmọ́ kí ni nǹkan tó rí gbẹ̀yìn kó tó di pé ọmọ bíi tó wà mọ́. ìjọ yẹn mo rántí pé mo travel ni ẹ káàsán sá ẹ káàsán um, àwọn ọ̀gá ni mo béèrè. ẹ má ẹ má bínú. àwọn ọ̀gá ni mo fẹ́ wá rí wọ́n mọ̀ kó mú un bọ̀ so ẹ kàn bá mi sọ fún wọn pé Dayọ̀ ń béèrè wọn. ọ̀gá tọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ ni ọ̀gá yín. Mr. Dayọ̀ àbí. yẹ Dayọ̀. ẹ ẹ jọ tọrọ lọ ẹ má bínú kó má jẹ́ pé bóyá ọ̀tọ̀ làdírẹ́sì ibi tẹ́ ẹ lọ ọ̀tọ̀ ni ibi tí ẹ̀ ń bọ̀ ni mo ṣe ń béèrè gbogbo ó dàbí pé bíbá ìkọ́lẹ̀ ń bọ̀. ṣe ibi ìbàdàn ni fifty six aroma shopping street àbí. yẹ bíbá iná ni fifty six aroma shopping street. bíbá iná ni fifty six. you le get it wrong ẹ wo address ẹ náà ló wà mẹ so ẹ kọ wọlé ẹ sọ fún wọn pé Dayọ̀ ń dúró dè wọ́n ta eré kan wọn ní kí n máa wọlé bọ̀. ẹ ìgbà wo lẹ́yìn àti wọ́n ti sọ̀rọ̀ gbẹ̀yìn tí wọ́n fi wá sọ pé kẹ́ máa ẹ má bínú. ẹ wo ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún mi ò lè parọ́ fún yín we just spoke this morning a sì sọ̀rọ̀ láàárọ̀ yìí this morning ẹ wo in fact ẹ wo. láàárọ̀ yìí. láàárọ̀ yìí kí tó gbéra kí tó máa bọ̀ ẹ wo. ẹ̀yin àti madam. bẹ́ẹ̀ ni. láàárọ̀ yìí ni. ẹ wo picture kó má lọ dàbí pé mò ń parọ́ fún yín <laughs> ṣe ti rí àbí madam gan ni. madam ni. ẹ ẹ then ẹ wo ẹ wo ẹ wo chat wa ẹ wo chat ṣe rí ẹ wo time. <laughs> ọ̀gá sì bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí. ẹyẹ kò gbọ́ ní kẹ́ dárúkọ mi wọ́n máa ní kí n wọlé kí n máa fún she knows i'm coming. Okele. ẹ ẹ pẹ̀lẹ́ ma. àjàlá mi tún travel o. mo ah, ah, eh, ti rí bẹ́ẹ̀. mi ì lè sọ pé ọjọ́ báyìí ni màá dé. ok ma. ṣùgbọ́n um, bá mi tọ́jú ilé dáadáa. all right ma. mi ràn anybody wálé o. ok ma. plumber wá ṣiṣẹ́ o electrician wá o. ọ̀dà wọn. Uh-huh. so ma ṣe géèfì fẹ́ anybody tó bá mọ̀ rí. ọ̀dà ẹ ẹ ẹ má kàmá mm-hmm. ẹ má kàmá. kí ló ṣẹlẹ̀ ṣé mọ́tò dọ̀tí. mo ń wo ni. <laughs> òkèlè ọ̀rọ̀ ẹ ti yé mi tó bá ti sọ pé ẹni pé ẹni pé <laughs> owó ló bá dé ah. <laughs> má wọrí má ṣe transfer fẹ́ǹsì ni mo ṣe ń lọ. ẹ jọ transfer tẹ bá ṣe immediately tẹ bá ti ṣe ẹ jẹ́ kí n mọ̀ oh. torí àwọn báǹkì yẹn kíní network wọn máa ń létí gbà. Ah, ok ok mo ti gbọ́ ọ ok mo ti gbọ́. <laughs> ẹ bá mi olùsèlè hmm. <laughs> ó là sí ní level kan náà ó ò ní kúre. máa wẹ̀ yún bọ̀dọ̀ ló máa wẹ̀ yún. turning point turning point. ó dàbọ̀ mà olùsì òun náà pákéjì ààrẹ ṣe ló lọ big brother èèyàn white money ṣé kò níye tí white money gan gbà lórí lórí ìkíní lórí ti dé glass ó ti dẹ́fà èèyàn kò tó wa dáńfó ojoojúmọ́ làwọn ń dáńfó wa ọkọ̀. Ah! ẹ fẹ́ bá gẹ̀ẹ́tì jẹ ah! kí ló ah! ẹ jọ jọ jọ tẹ ẹ̀yin ọmọ ẹ mọ bí wọ́n ṣe máa ń kan géètì ilé olówó ẹ kàn dé bígbà tẹ nǹkan ẹrọ jẹ igagagagagagaga igagagagagagaga igagagagagagaga. ẹ má bínú ẹ má bínú ẹ ti ẹ̀gbọ́n tí mo wá bá yín sọ ẹ wò ọ̀rọ̀ madam ni mo wá bá yín sọ. mo ti mọ̀ pé wàá tọrọ owó ni. ṣe ẹ ẹ wo bí sẹ́ẹ̀rì kò sáà madam lé wọn fowó rán mi lẹ̀ fún yàn kankan ipe yàn kankan wa arábìlì gbogbo yóò fẹ́ wàá tọrọ owó wọn ti jáde. ẹ ti ẹ̀gbọ́n tèmi ah ẹ wo ṣe rí madam hmm. ẹ wo níbi tí mọ́tò wọn ti fẹ́ jáde sí express nísìnyí láìpẹ́ yìí hmm. ni wọ́n kó sẹ́nu tírélà o ah ẹ wo tírélà ti pa madam o àti dírẹ́fà tó wà ń bẹ̀ ah má ṣe o òun mo ní kí wá sọ fún yín o so that ẹ lè pe àwọn mọ̀lẹ́bí wọn kọ̀ọ̀kan tẹ bá mọ̀ kẹ́yìn náà kẹ́dẹ̀ má dúró o kẹ́ máa bọ̀ á máa retí wọn kọ́ lè mọ bọ́ ṣe máa wá yanjú ẹ o àní rírú ẹ̀ mọ́ o. ògọ́rin If you don't get it, forget about it. Am I joking or ah? Tèmi kọ́ ni Thursday náà. Láì ṣe pífù. Ikú ni woman ẹ̀dẹ̀ wà tún fọ bẹ́ẹ̀. Woman yóò lè kàròyìn lórí rédíò, ọmọ àti pálá torí rédíò. Kú madam. Hello! Am I dreaming? Ẹ jọ, ẹ wake me up. Madam today, tó tẹ̀ àbí àbí rí àbótọ́ kó sẹ́nu trailer. Hello, woman! tó ti yé yín sẹ́ẹ̀sì rí màdàmú tẹ̀wọ̀n wọn bọ́n sì kọ́ ọmọdé mọ́ra náà kọ́ àgbà mọ́ra àwa tá à ń bá wọn ṣiṣẹ́ gan wọ́n mọ̀ sí wá bí ọmọ ni lílọ tí wọ́n lọ nǹkan burúkú ni mo gbọ́ láti gbà náà. no no no no ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ah this is it's not possible ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé ìbejì ni wọn àbí probably we are twin wọn ló ló ẹ tẹ́ àwọn to understand. ẹ ẹ ẹ ẹ máa gbọ́ wọ́n ṣe p square débi adigbodò wọ́n ṣe méjì ìbejì kẹ. no no ọkọ ẹ tell her to get married. mi ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ò yé yín mọ́. ẹ ma i mean i spoke to her this morning. ah i just chat láàárọ̀ yìí kí tó gbéra. ẹ ma wò bẹ́ẹ̀ n tẹ́ sọ àti n tẹ́ fi hàn mí gangan òun ló fà á tèmi gan fi sọ nǹkan tí mo sọ fún yín. kò possible na ẹ jọ na ẹ bóyá ẹ bá mi wò ó bóyá twins ni wọn ẹ possible kò jẹ́ pé bèjì ni wọn ẹ bá mi as in kan it's not possible ẹ jọ nítorí náà. wọn ẹ ṣe bèjì ibi tí o bá ti sílẹ̀ báyìí o lèèyàn ti jiyàn jàkadì nígbà tí wọ́n máa gbé wọn dé gan ọlọ́run sí ibi tá a sí wọn sí rẹ̀ ẹ ẹ ká lọ wojú orí wọn ẹ ẹ mú gíláàsì yín ẹ má fẹsẹ̀ fọ ẹ má fẹsẹ̀ fọ kẹfì wọn ti ẹ kọ́ńtínítì ẹ bá ń padà lọlé ẹ ẹ ẹ ẹ má bọ̀ ah èmi ṣe bóyá àbúrò wọn lẹ́jẹ̀ ẹ ẹ ẹ má bọ̀. ẹ ṣọ́ọ̀kù wọn ṣe twins. ẹ wò ẹ ojú orí wọn ni ibi tá a sí wọn sí ni àwọn gangan lẹ́ ń wò nígbà tẹ wá ní wọ́n bá yín sọ̀rọ̀ ní àárọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu tí mi ò rí rí gbèsè ayé mi mo dẹ̀ mọ̀ pé píkítọ̀ màdámù náà lẹ fi hàn mí ó ní mo ṣe wò pé how come kò ṣe èmi gan ti wò pé màsà rẹ bí wọn torí ẹ mo ṣe ń béèrè pé ṣe bí yín. ah sunset kọ́ yìí. ẹ tún fẹ́ pọ̀pọ̀sì mi ni ẹ wá pọ̀pọ̀sì mi láì sí Bobrisky ah! ẹ mọ̀ gbà mí kẹ́ ẹ ọ̀nkú sẹ́rí. sẹ́rí báwo lẹ ṣe wá ní. kí lẹ sọ. báwo so ojú oró ni wọn ni. kọ́má how many karat lélẹ̀ ẹ sẹ́rí. Ah. ẹ gbogbo ilé ìtẹ́wá ah. kí lẹ́ ní kí n ṣe báyìí ṣé bẹ́ẹ̀ ni wọ́n bá yín sọ̀rọ̀ ẹ wò ẹ mọ̀ ti gbàgbé fóònù yín sápò mi ah. ẹ ọ̀nkú ẹ mọ̀ bàbá tó ọ̀nkú ẹ bẹ́ẹ̀ bọ́mọ kékeré bá rí àfàìmọ̀. ṣé o rí i pé fúnra rẹ ló fọwọ́ ara rẹ fa jọgọdì nígbà tí ọ padà wá sọ́dọ̀ mi tí mo ṣàlàyé àwọn nǹkan tó tóbi inú rẹ̀ fún ọ ṣé mo sọ fún ọ pé wo àtẹnìkan ò fojú ríra yín mọ́. Hmm. <laughs> <laughs> Ah. ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀. bí wọ́n bá ṣàfọwọ́fà tán wọ́n kúrọ́ mọ́ kú bẹ́ẹ̀ ikú onínú rẹ̀ ọ̀wọ́ pọ̀ afẹ́fẹ́ ayé ní gbé wọn lọ òun rẹ̀ àfọwọ́fà rẹ̀ ni o nítorí mo fà á láàrẹ̀ hàn nígbà tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe fún tí wọ́n parí rẹ̀ lórí ẹ̀ mo sọ fún un tó gbọdọ̀ yìí mo sọ fún un tí ò gbọdọ̀ fojú kàn mọ́ tí ó ikú tó bá fẹ́ jẹ́ ń jẹ tí ń jẹun tó bá fẹ́ jẹ́ dalẹ́ nù ọwọ́ rẹ̀ ló wà àbí wọn ò fa la hàn. n tá a bá fẹ́ ó bàjẹ́ oníbàṣẹ tún ṣe ọgbọ́n bá wọn gbà lọ́wọ́ mi. ọ̀sẹ̀ nu wọn máa fi léwẹ̀ wọn máa fi wẹ̀ tí wọn bá sì ti wẹ̀ lọ́wọ́ wọn máa tọrọ gbogbo tó o bá fẹ́. ọ̀sán yìí kẹ́kẹ́ kúkú. etí inú lolóye lò mọ̀ ń gbọ́. wọ́n á sàṣẹ. àṣẹ. àṣẹ. àṣẹ máa ṣàṣẹ. àṣẹ àṣẹ àṣẹ. ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe fún un. ìgbìlọ́wọ́ bẹ́ẹ̀ o. ṣé tà kọ́kọ́ ń. bẹ́ẹ̀ ni ìkìlọ̀ rẹ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọba sojú ọwọ́ ọ̀ka rẹ̀ orí rẹ̀ ń tì ọ́ lẹ́yìn orí rẹ̀ ń tì ọ́ lẹ́yìn o ní ṣubú dànù sọ̀rọ̀ fẹ́ kí n kọ́kọ́ fún ọ. bàbá ó ti tán. ó ti tán. ó ti tán. ọ̀dà báwọn títàn rẹ̀ òkú ọ̀sẹ̀ ti ń bẹ lára rẹ̀ ọgbọ́n sọ̀rọ̀ ẹni tí ń pè ọ́ lójoojúmọ́ tó ń rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀ o gbọ́dọ̀ fojú kan bàbá a ti ríra. ìbílẹ̀ ti ríra. a ti ṣe fídíò kọ ó ti rí mi mo ti rí. lórí fóònù. bẹ́ẹ̀ni. a lórí ní sọmù kí ni ìrìn wa bọ sọdún ìwé kí a ní í ṣe ọ ìyẹn kọ ríra lójúkojú báyìí ni mo sọ fún ọ. ǹjọ́ òjì ọ̀rọ̀ bá fojúkojú ǹjọ́ náà lẹ́wọ̀ ojú bàjẹ́ ìjọ́ alátàtì ǹjọ́ bára látàtàn ìjọ́ náà ni ọjọ́ ń rọrùn ìjọ́ tí pèrè gùn ìjọ tó bá faṣọ ẹ̀ wọ́lẹ̀ ìjọ náà lè dìde ọjà ọgbọ́ <laughs> ẹ gbọ́dọ̀ yíra o. kò sí nǹkan tí mo fẹ́ bá tó bá ti ń pè mí lówó tí mo ní tó bá ti ń gbó káàdì fún bàbá I don't mean to say how mi ní láti rí. ó lè máa pè ọ́ ìpè kọ́ wa má dá lóhùn o bàbá mi ò lè rò ó kò lè wá sí mi lọ́kàn. tó o bá dánwò èṣù ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀. sórí pé o kọjá àlà rẹ bàbá bá fẹ́ wọnú ọkọ̀ mi nígbà yẹn ni àti pé òun fúnra ẹ ní kí mò ń gbé kí ìpínlẹ̀ kan I just went there to kill somebody again. kí ni gbogbo ìkìlọ̀ tí wọ́n fún ẹ so you still went ahead. Ah, ah, ah. wá wò ó eléyìí ó jẹ́ ẹ̀kọ́ tó tóbi fún gbogbo yín ara rẹ ti yá wàyí o ọgbọ́n báwọn èmi sìn ín lọ́fun amùkòkò iná ńlá lórí ajíṣe bíi èmi òjò pàṣẹ kẹrẹ mọ́dẹ n ò ní nǹkan kan tí n ó ṣe fún ọmọ o. nígbà tí mo rí i mo béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ gangan nú ilé ọ̀dọ̀ mi tẹ́lẹ́dàá rẹ̀ gbà tí n tí ọgbà mo rí wípé tóun àtọmọ mi ń bá fẹ́ra ìfẹ́ ni látọ̀run wá nǹkan kan ò ní í ṣe ayé rẹ̀ ó mọ̀ ọ́ lọ létòlétò mo rí i tó bá a lára mú mo sì fi lọ ó bú mi ní o. ó bú yín. mo bàbá awúyẹ̀gẹ̀ sọ fún mi pé àwọn tó sọ fún mi pé mi àti ẹwà kan bá ti bí ẹ̀kọ́ sọ́nà ẹ̀ lọ ní mú ẹ̀dí ìlú. ṣé tí n bá jẹ́ bàbá rẹ tí n bá bá ọ sọ̀rọ̀ sóò ní gbọ́. ìgbà tí máa sọ̀rọ̀ ń sìn ẹni pẹ̀lú ẹ̀jọ̀ ṣe ní ìgbà tí mo yà fún ọ sọ̀rọ̀ rẹ̀ mi. ó yà wọ́n yẹ kó rí i ó ya wèrè yẹn lójú àmì ni ó ya grade a ni báwo ló ṣe fẹ́ rìn ẹ gbọ́ ẹ gbọ́ ó ṣe wèrè púpọ̀ kò ṣe wèrè púpọ̀ ara rẹ̀ lọ́mọ òun fúnra ara rẹ̀ ló yára rẹ̀ wèrè kì í ṣe pé nìkan ṣépè fún gbé fọ́ọ̀ṣẹ̀ sẹ́nu tó ṣépè fún pé yóò ya wèrè ó ti rí tiẹ̀ kò nu lọ́dọ̀ tèmi nìyí o ọwọ́ mi rèé ọwọ́ mímọ́ péyàn kan bá wà fọ̀rọ̀ rẹ̀ rùn mí tó ń tọ̀ wọ́n ta òun tọ̀ ń ṣòfò dàbí ìsìnkú rẹ̀ ò tún ní sórí ire. Ah. ẹ̀kọ́ sì kú ò láàrin yẹn kú àwọn kìnnìún kú ò n ò fẹ́ gbọ́ má sọ̀rọ̀ sí má sọ nǹkan kan má. wọ́n ní ká má sọ̀rọ̀ mọ́ ẹ dìde ká máa lọ bàbá sọ lè bọ́ aṣọ. bá dìde èpè yẹn èpè ah, pọ̀ mi ò dó mi ò fọ̀. bó ṣe bá kú. àgbà onítàn lórí ilẹ̀ yìí o. kìkìkìkìkìkìkìkìkì kò mọ̀ lẹ́nu náà wọ́n mọ̀ wá ọ̀rọ̀ kàńkà kàńkà. àwọn èsì mọ́tò náà ó tún tẹ fóònù náà no dey do like all these hundred level students na tó bá táwọn ọlọ́pàá bá dé ní sọ fi pé nǹkan ṣẹlẹ̀ ni. na that oh, ah, babe ah, na ọmọ mo sọ rẹ fún yẹn. that babe wey we need for club. he tell you. ó ti fẹ́ nọ́mbà. àti ẹ ti ń fò she dey respond wella. kí you bad guy you be bad guy. ọlọ ọlọ you know me na. Dayo Dayo wọlé na Dayo Dayo. ṣé mo ṣe pé wèrè yẹn tún fẹ́ sí lórí padà tí bàbá ní kókó òní ṣe mọ́ farabalẹ̀ kí ló sọ ìlú ló fẹ́ sí lórí kọ̀ọ̀kan tó kọ̀ máa ń gbé náà dájọ́ dájọ́. share now. do you now? hello bj i don't like her more. hello mo ń gbọ́ ẹ bj. hello ojì afa ibùdó wa ibùdó wa ẹ ok ok ok wo wo wo ó dáa bẹ́ẹ̀ yẹn ó dáa bẹ́ẹ̀ wá yẹn o jẹ́ kí n já ẹ tán wo wọ́n ti wá bọ́ọ̀sì wa ń lé o ẹ kí ló kí ló kó ṣẹlẹ̀ wọ́n náà bọ́ a ok ibo ni wọ́n wà. àti sars àti fcc wọ́n ti wá ní báyìí wọ́n dẹ̀ ti kú. ó ti yẹ ń sìn in fact wọ́n ti sí ìlú nípa báyìí so torí náà ẹ tètè mọ ọbẹ̀ yìí máa fún àìwé yìí bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣe fẹ́ gbọ́ bí mo ṣe wà yìí mo ti lọ sọ́dọ̀ fún mi o ẹ jọ̀ọ́ mo kàn sọ fún yín ni o tó máa ń wá yín ẹ má dárúkọ o ó ti yẹ yín sìn wọ́n ti bọ́ọ̀sì ti ní o wọ́n dẹ̀ ti káwọn boys lọ wọ́n dẹ̀ ti sí ìlú nípa o kò sí ní tẹ́ máa wọ o bí mo ṣe wà yìí ẹsẹ̀ mo fi rìn òun fẹ́ lọ wọ mọ́tò ní òun ìdí mọ́tò gbé jáde o ó ti yẹ yín mo ti mo ti gbọ́ mo ti gbọ́ o ṣeun ṣe. ó dàbọ̀ ó dàbọ̀ aláyé aláyé aláyé aláyé okay okay all right ní tí àpò kí ló ọmọ náà bíjẹ o ó láwọn fcc wálé wa o wọ́n ti náà bọ̀ wọ́n ti káwọn bọ́ ẹ̀jọ̀ náà ifá wọ́n ti tilé pa. Ah! Ah! dúró dúró dúró ilé wo. our house now your house. my house. our function lè yẹn báyìí. so ọ̀gbẹ́ni gbàgbé pé òun ní ìkùsọ̀ bó ní ẹni wetin you wan do kí la máa wetin i dey think right now to wá sí mi lórí ni pé mi ò go kunle place for Ìjẹ̀bú Òde mi ò go hide there sọ pé pastor ni bàbá ẹ̀wọ̀n ni wàá disturb wa ń bẹ̀. kan tó máa pè nìyẹn àti ká lè lò for a while. for a while ó yà mí o àti pẹ́ jù bíbá yìí ọlọ. Ah, ah. Dayọ̀ Dayọ̀ Dayọ̀ Dayọ̀ ah, bọ̀bọ̀ ẹ̀ máa kó bá wa honestly Dayọ̀ kí ló ṣe é náà dájọ́ ọ̀nà rẹ̀ mọ́tò rẹ̀ ah, náà. àfihàn ti ah, ah. ṣe ni fún mi ló ṣe o. àná yìí sọ̀sọ̀ kú sọ̀ nǹkan kò ṣe. kí ló ṣe náà dájọ́ dájọ́ dájọ́ mi láti gbogbo eléyìí o. dájọ́ I no like this. gbogbo nǹkan tí bàbá mi sọ pátápátá ni mo gbọ́. Dayọ̀ tá a bá ń bá èèyàn sọ̀rọ̀ ó yẹ kéèyàn gbọ́. bàbá mi ò kí ń ṣe ìkà o awo ire ni bàbá mi. sori tó o bá ṣe ń pé elédùn àti kọ́ńpó máa lówó ni ó bá má lówó lọ́wọ́ pẹ̀lú ìlànà tó gbà yẹn amóye èèyàn tó jẹ́ pé ó ṣògùn owó tí kò dẹ̀ jìyà tó fi jáde nílé ayé àmọ́ ìgbádùn ayé ó bí asán ni. ṣódẹ̀rí àìgbọràn tó ṣe òun ló jẹ́ kí lè yí mọ́ ẹ lọ́wọ́ a dẹ̀ lè sọ ó lè ní kọtí fẹ́ fi ṣe. Hmm. síbẹ̀síbẹ̀ náà àwọn olóyìnbó a máa sọ pé the downfall of a man is not the end of his life. ó yà ẹ́ lẹ́nu pé mo sọ òyìnbó bàbá mi rán mi lọ síléèwé. Si níwọ̀nba tí agbára wọn lè kà. Dayọ̀ ìrònú ò ní ṣe kankan àtúnṣe ni kò wá ṣùgbọ́n má sunkún mọ́ má sunkún mọ́. Fọlákẹ́mi gbogbo nǹkan tó sọ fún mi mo ti gbọ́ I understand everything I wanted to know hmm, that the very first time tí mo rí ẹ I fell in love with you it was right for my heart but mi ò wá fẹ́ kó dàbẹ̀ ni pé torí mo help ẹ mo fẹ́ take advantage ẹ I don't want it to look like that here Shutiye Folakemi. And one thing is, I'm this kind of person that I make my decisions myself. Fẹ́ kí yóò máa decide for me. So but tí dájú wa sọ mi pé kò gbọ́dọ̀ fẹ́ mọ̀ I must marry your daughter. I was now like why would you be deciding for me? So so I thought you wanted to cage me. Mi ò wá mọ̀ pé mo ti fẹ́ kọjá àlà so. <laughs> Let's just leave that aside. For lack of me, oh my woman, to lè jẹ́ ká prayer wa. Is there a chance? Please. please. It's okay. I will always love you. ni kale! ni kale! kọjú sọmọ ẹnìkan ẹ̀yìn ló kọ sí ọmọ làkejì bí ìlú gángan láyé ìwọ lè rí dúdú kémi rí pupa ẹni ògbọ́n làwẹ̀ ń bò ó nà ọmọkùn náà ẹni ògbọ́n làwẹ̀ ń bò ó. àgbàdo olókun mọ́.